الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọba tó ṣe àwọn ọjọ́ tó jẹ́ ọjọ́ oníbùkún yìí ó ṣe ọ̀rọ̀ fún wa ọlọ́wọ́n ọba yìí nínú ọlá rẹ̀ òun náà ló ti ṣe ní atẹnukọ kan wá lẹni tá à ń bẹ lórí ayé nínú àwọn ọjọ́ tó dáa wọ̀nyí ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá ànágbọ́n Muhammad sallallahu alayhi wa wa sallam àwọn ará ilé rẹ̀ ọlọ́ọ̀bá wa fẹ́ wọn àtàwọn sọ̀hábà rẹ̀ àti ọgbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dára tó fi sílẹ̀ fún wa títí tó fi dọ̀jọ́ ìpè àmà. òní ni ọjọ́ al-ahad ètí ìsì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹjọ nínú oṣù lọ́ṣẹ́jà ní fourteen thirty nine ìdí wọn àti ẹgbẹ́ Muhammad sallallahu alayhi ọjọ́ tó ṣe wípé òun náà ní gbogbo àwọn alálàájì wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ hajj wọn ní ìlú Mẹ́kà láì tó ṣe pé wọ́n ti túbá wọ́n tún yáyá wọ́n sì tún yáyà kó ní ìlú Mẹ́kà lọ sí ìlú Mínà láti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ hajj wọn. Àbí Allah subhanahu wa ta'ala ọlọ́run kọ́ bá wá ṣiṣẹ́ wọn lásìkò ṣe bá fi àbúrò àti sọ́ọ̀rẹ́ ọlọ́run kọ́ bá fi kọ́ bá fi sọ wọn. Lẹ́yìn náà ní ìtẹ̀síwájú nínú dárúsù wa tí a máa ń ṣe tọ́jú ti ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní masiru nawal ní asẹ́yìnra ìlú ìsẹ́yìn a tún tẹ̀síwájú nínú tíra Bulughul Maram min adillatil ahkam ala rasulillahi sallallahu alayhi wa sallam afdal salati wa taslim báàbù tí a dé ní ojú ọ̀nà yìí òun náà ni. باب حد الشارب وبيان المسلم ojú ọ̀nà tí ń sọ nípa ìyà tí òfin ẹ̀sìn ọlọ́run fi kalẹ̀ fẹ́ni tó bá mutí àti ṣíṣe ní àlàyé fún wa nípa kátà ń pè ní tí ọjà ìgbòho olóró àwọn nǹkan tó lè mú yàn fún rírà. lónìí insha Allah ta'ala hadith ẹlẹ́kẹjọ òun náà láti gbé e. حديث أخوة عبد الله بن عمر رضي الله عنهما كان في حديث الله. وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال عن النبي عن النبي عن عن النبي ọwọ́ láti ọ̀dà fún àwọn abilé ọmọ ọ̀hún náà yọlọ́ba yọ sí bàbá àtọ̀mọ́ lọ́sọ̀tà nẹ́bí sọ̀rọ̀ máa lè sọ̀dọ̀ nínú ẹgbẹ́ wa bíbá yìí anna nàbí adájọ́ ànábì sallallahu alayhi wa sallam ọ̀sọ̀ báyìí pé kóló mọ́sílẹ̀ hàn gbogbo ohun tí bá ti ń pààyàn ti mú yàn fún ríra ọtí ni wọ́n kóló mọ́sílẹ̀ haram. gbogbo ohun téèyàn bá sì mu tàbí èèyàn jẹ téèyàn fi ń hún ríra èèwọ̀ ni o alimami muslim ọ̀nà gbèjáde fa innahu daalun ala anna kulla muskiri isamma khamra eléyìí ń tọ́ka lórí wípé gbogbo ń tọ́ka sì ti mú yàn hún ríra ọtí nígbà tó yẹ kó ti wá nu hadithi pé gbogbo ń téèyàn tó ń mú yàn mú rírà tí ń pààyàn ọtí ni gbogbo ń tọ́ bá sì ti pààyàn tí sọ sí yẹn náà kọ́ èèwọ̀ ni bàbá náà sì mọ̀ yìí pé nítorí wọn sọ pé gbogbo tí ń pààyàn ọtí ni àjẹ́ pé gbogbo ọtí ní tí bá ti ń kún tí bá ti mú yàn mú rírà ọtí ni gbogbo ń jẹ́ gbọ́dọ̀ النبي صلى الله عليه وسلم روى أن حديث كل مسكر حرام دليل على تحريم كل مسكر eléyìí fi wá pé ìwọ lọ́jẹ́ láti máa jẹ tàbí láti mu gbogbo tí bá lè mú ìyàwó ríra ó sì jẹ́ ọ̀rọ̀ gbogbogbò tí kò sí àdáyanrí bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọtí lọ́ba jẹ́ pé téèyàn bá ti lè mu èyí ò ń ríra ìbáà jẹ́ ibi wọ́n ṣe látàrí èso kan wọn bá ṣe látàrí irúgbìn kan tó bá ti lè mú yàn mú rírà ọtí yẹn àwọn ọmọ ṣùgbọ́n àwọn olùmọ̀ wọn ni wọ́n yapa pẹ̀lú ìtumọ̀ tí wọ́n gbà lérò pẹ̀lú àlùmọ́sì pé ṣe tí wọ́n gbà lérò pẹ̀lú rẹ̀ hali yuradu tahrimu al-qadr al-muskir wọn tó mú yàn mú rírà ṣe ni wọ́n ṣe léwọ̀ aw tahrimu tanawwuhu mutlaqan àwọn tahrimu tanawulihi wuli ni pé káṣí ẹ̀ ló nípa mbélé àgbọ̀dọ̀ lọ́wọ́ rárá wọ́n in wala miski. tó dà kó kéré tí o sì múyàn fún rírà idha kana fi dhalika al-jins salahiyatun lil istiar tó bá jẹ́ pé ní nǹkan kan yẹn o lè múyàn lọ́nà ẹ̀dí ẹni tó sọ pé yọ̀mọ̀ fún rírà àwọn olùmọ̀ ni wípé èyí tó mú yàn fún ríra yẹn tó ń ti wọn téèyàn mú béèyàn ti mú tọ́pọ̀ tó téèyàn ò fi gádùn wọn téèyàn fi mú ríra yẹn ṣe ni wọ́n ṣe léwọ̀ àbẹ́yìn tiẹ̀ gbọ́dọ̀ lo arára èèyàn gbọ́dọ̀ jẹ́ arára èèyàn gbọ́dọ̀ mú arára kódà kó kéré kó pọ̀ lókun gbàtà bá ti wọn pé kílẹ̀ rẹ̀ máa ń hún yàn ríra òun tí àwọn olùmọ̀ yàpá lé lórí lélẹ́yìn rẹ̀ ذهب إلى تحريم القليل والكثير مما مما أسكر من سوء الجمهور من الصحابة ọ̀pọ̀lọpọ̀ náà sàbí wọn lọ síbi pé gbogbo nǹkan tó bá ti lè múyàn fún rírà àti kékeré rẹ̀ àti púpọ̀ rẹ̀ wọn lè wọ̀ ni àtàmì tó tún yàtọ̀ sí wọn wọn sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni imaamu ahmad ishaq omar hawaii imaamu shafi'i imaamu malik alihadawiya jami'an gbogbo wọn sọ pé èèwọ̀ ló jẹ́. مستدلين بهذا الحديث وهو حديث سيري وحديث جابر الآتي أتي حديث أخوة جابر في البوا بعد هذا لين حديثي وبما أخرجه أبو داود أتي أبو داود البجدي أتدو يا وعيشة رضي الله تعالى عنها في كل مسكر حرام gbogbo ntọ́ jẹ́ ntí nǹkan ni tí ń mú yàn ń rira ìwọ ni wọ́n minhu haram èyí tó ṣe wípé ntí èèyàn mu tó pọ̀ tó mú yàn mú rírà ẹ̀fún ọ̀rẹ́ náà èèwọ̀ ni bákan náà ọbí máa afọ́jà gómìnà Hibban wa Tahawi nǹkan méjèèjì tó mú jáde nínú hadithi Sa'd ma Abi Waqqas radiyallahu anhu annahu sallallahu alayhi wa sallam qala wọn lè fi ṣe aláṣọ sọlá sọ pé anihakum an qalili ma askara kẹsìrìbù mo ti kọ́ ń pọ̀ fún yín o nípa tó ti kọ́pọ̀ ọ̀lọ́pọ̀ rẹ̀ múyàn múlẹ̀ ife kékeré rẹ̀ náà yé wọlé àníhà tó mọ́ pọ̀ fún yín à ń kọ̀lé yìí nípa lílo nǹkan díẹ̀ tó ṣe é pé má àtikárọ̀hó kẹfìrọ̀ má àtikárọ̀hó kẹfìrọ̀ ètò ti kọ́pọ̀ ọ̀lọ́pọ̀ rẹ̀ múyàn múlẹ̀ ọkọ̀ díẹ̀ náà fún ife ẹ̀gbọ́dọ̀ ló wọ́n fi màá náà àwọn ẹgbà wa tó pọ̀ ńbẹ lábẹ́ ìtúnlẹ̀lẹ̀ èso sọ pé gbogbo àwọn ẹgbà wa ìbùsùn wa àwọn olùmọ́nilá tẹ́kùlù àmàkọ́lẹ̀ fi àṣàní di ha làkín na ha tààtàdúró dèmà sẹ́mìtà ṣùgbọ́n o wọ́n ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ lórí àwọn ẹgbà wa ìlẹ̀ ẹ̀kọ́ kan máa wó lọ àwọn afáfẹ́ ló kún àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ ẹgbà wa yìí ṣùgbọ́n apá kan rẹ̀ oru apá kan lágbára gẹ́gẹ́ bí wọn náà sì gbọ́. قال أبو مظفر السمعاني الأخبار في ذلك كثيرة wọn làwọn àròyìn tó wá láti bẹ̀rẹ̀ rí tó wá láti bẹ̀ pọ̀ láàmú sábà ahàdé pẹ̀lú ọ̀dọ́ àníhà tí ọ̀fẹ́ rọrùn fẹ́ nìkan láti sẹ́rí kù níbẹ̀ àwọn ìgbà wáyé pọ̀ ọ̀fẹ́ rọrùn fún àti ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ abásọ́rọ́ àwọn lọ síbi pé anáwó yẹ kí lùdú ní muslim èyí tí ọba ti ní mú ìhun lílanu rẹ̀ wọ́n lọ́tọ́ ní ngọ́yìrì àṣírí ìnábí wọ̀rùn pọ̀bì yàtọ̀ sí ọtí tí èèyàn bá ti jáde látara inab àti ìfihàn sí látara lúpọ̀ tuntun kámúrù tuntun. وتحقيق مذهب الحنفية ولبسطه في شرح الكنز nínú tíra kẹ́sìtì ìmáàlì wọ́n ti ṣe kí ni wọ́n ní ìfi ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ìlànà àwọn Abu Hanifa yẹn nínú tíra yẹn. haythu qala inna Aba Hanifata níbi àwọn sọ pé dáadájú Abu Hanifa qala sọ pé al yẹn ti ń jẹ ọtí huwa an-nayyu an-nayyu min ma'il èyí tó tutù tí wọn ò sè é tọ́jọ́rọ̀ tó wà ní fírẹ́sì nínú omi ìnà ìdá àbọ̀lìyà wọ̀ṣọ́dà wọ́n bá wá gbé kaná tó wá lé koko tí wọ́n bá gbé kaná tó lé koko tó yẹ kó ti wá sè púpọ̀ wọ́n ní irú eléyìí haramu yẹ o qaliluha wa kathiruha èso kéré àti sọ́kọ̀ ìwọ ni. وقال بقنا الصفي إن الغليان من آية الشدة وكماله بكسر الزبد وبسكونه إذا به إذ به يتميز الصافي من الكذب wọ́n dájú kóhó yeyeye kí nǹkan tí wọ́n gbé ọtí tí wọ́n gbé kaná yẹn kóhó kó sè gan-an nínú àpẹẹrẹ líle ni àti pípé nǹkan yẹn nǹkan yẹn pé púpọ̀ nìyẹn nígbà tó jẹ́ yí pé bí ó ṣe lágbára tó bí ó ṣe máa ru àti bí ó ṣe dákẹ́ tó tó látara ṣíṣe yẹn ni pàápàá jùlọ pẹ̀lú ṣíṣe yìí ni ó fi lè yọ ìkẹ̀tẹ́ kó lára ògèrè wọ́n yọ ìkẹ̀tẹ́ kó lára ògèrè asọ́ọ̀fì ìtọ́mọ́ wọ́n yọ kó lára àlùkádì ìtọ́dọ̀tì. wà ahkamu shar'i qat'iyya àwọn ìdájọ́ òfin ẹ̀sìn ìdájọ́ tí ó lè kàn án ni. وتناط للنهاية بالحدود وإكفار المستحيل òfin ẹ̀sìn tó wá òfin tí wọ́n ń gbé nǹkan hàn ni ó sì máa ń wòye sí àwọn ìgbẹ̀yìn ọ̀rọ̀ bákan náà nínú àwọn ìgbẹ̀yìn ọ̀rọ̀ tí máa ń wòye sí òun náà ní kẹlifẹ̀dọ́s àwọn ìdíyàjẹ tó gbé kalẹ̀ àwọn àlà tó gbé kalẹ̀ yọ wòye sí i bákan náà ẹni yóò tọ́ bá sọ wá sọ́kọ́ tí yẹn tàbí nǹkan tó fẹsẹ̀ lọ́sẹ̀ lé ọ̀tọ́ bí ìpìlẹ̀ tọ́ kò yóò tún jẹni tọ́jú kéfèé àfi hurmatul bay' ìjẹ́ wọ kásì kárakáta pẹ̀lú rẹ̀ wan najasa àti ìjẹ́gbìn wọ ìdá sahibayhi ìdá àwọn sọ wípé nígbà tó bá ti lé dáadáa tó lágbára yóò ti dọ̀tí wọlá ìṣàrọ̀ tó lùkọ́ tó fi zabdi lè anna isma lè anna isma yusbitu bihi wàlmánà almuhtari lè tahrim wàhùwà almu'assiru fil fasadi wa iqa il adawa. wọ́n ní kò ní ìdíkà tó pa nǹkan mìíràn papọ̀ mọ́ ní ṣíṣe gan torí pé orúkọ ló ti fi. ìròyìn ọtí rìn rinlẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ sì ni ìtumọ̀ ó ti dá lórí pé nǹkan yẹn jẹ́ wọ̀ ìtumọ̀ tó sì dá lórí pé nǹkan jẹ́ wọ̀ òun náà lè tó ti kọ́ lápá tí ọmọ adá dá ìbàjẹ́ sílẹ̀ tí ó sì máa mú mi dá ọ̀tá sílẹ̀ wà á ma àpẹlá nìkẹ́sì tọ́ وهو العصير من العنب عبد الله òun náà ni ọtí tí wọ́n fún látàrí sọ ẹ̀nà èyí tó bí kọ̀ tí wọ́n bá sè é hátà yẹn tó hábà akọ́lá mi tó ló fẹ́ yìí débi pé ní tó kéré sí ìdá méjì ìdá ẹ̀ta rẹ̀ ti lọ. wọ́sùkàr wọ́sàkàr bí fatihatayi wọ̀húwà lẹ́yìn ní má ìrọ̀tọ̀ tí wọ́n mọ́ èyí tutù nínú omi ìrọ̀tọ̀ bù omi táwọn tutù tí wọ́n bá papọ̀ wọnàfẹ zẹbíì bákanáà àti èso zẹbíì wọ̀húwà náyó mímá èzèyí zẹbíì òun náà lè tó ti kó tutù nínú omi zẹbíì falikulu haram wọn gbogbo eléyìí wọn ìdá angoli àwọn ṣẹta dà tí wọn bá ti sè é kó sì lè wọn hurumatu ha dúnà lọhọm ṣùgbọ́n ìdí wọ tiẹ̀ kò tó tọ́tí wal halal minha arba'at ìtọ́jẹ́ ẹ̀tọ́ nínú rẹ̀ tọ́jẹ́ halal nínú rẹ̀ mẹ́rin yìí nàbídù àtàmù ètò wọn ṣe látara àtàmù àti ètò wọn ṣe látara zabib ìdá tóbi kọ adínẹ tọbù tí wọn bá ṣe kó jiná púpọ̀ wọ ìníṣẹ́dà tọ́bi etí lágbára tí wọ́n ṣe kan tó le ìdá ṣóríbá máa la yẹ́sìkìrù bìlà aláhùn wọ́tọ́rọ̀dìn tí wọ́n bá tún fẹ́ẹ́ pé kó sì mú yàn hún rírà tí ó sì jẹ́ kéèyàn máa gbàgbé tí ó jẹ́ kéèyàn máa ṣiṣẹ́ kó sì kọ́ máa sọ̀sọ́ kó sọ̀rọ̀ wọ́n وهو أن يخلط ماء التمر وماء الزبيب بين أن يتم دمك فقط بكون دومي زبيب أتيومي تمر كون فقط بكنا إننا يتوني ونبيذ العسل والتين يتم بتصل لك راقل تبيس التين والبر والشعير أوكا بابا أبي جيرو تبيا بدو وذرة تبخ أو لا والمثلث alẹ́ ẹnàbì àti ìtọ́wá yìí pé mùsálàtò ẹnà èso ẹnàbì tó sì fún fún tiẹ̀ náà tó ń wá sí ṣùgbọ́n fẹ́ẹ́kẹ́ bá ti sọ síwájú tí ìdá méjì ìdá mẹ́ta rẹ̀ tó sì fẹ́ẹ́ lọ tán so àwọn kan tí wọ́n sọ pé ó jẹ́ aláàdì ni tí wọn ọba ti sè é kó lágbára púpọ̀ tọ́wọ́ yìí lágbára òun náà ti di ìwọ̀ ọ̀rọ̀ wọn ti tán nínú tó sí ọ̀sán ti gbé wáyé àwọn ìran wọ̀nyí allati lam yunqalu tahrimuha tí wọn ò gbé ẹgbàá wa jíjẹ wọlé wa istadalla laha bi annaha la tadkhulu tahta musamma al-khamr wọn ni wọn fi sẹrí pé gbogbo àwọn yẹn òkú sábẹ táǹpì lọ sí wala tashmuluha adillatu tahrim al-khamr àwọn ẹrí sísè ọtí lè wọ òkú sábẹ rẹ. wa ta'awwala hadith ibn umar hadha bima qalahu wọ́n tú ìtumọ̀ hadith ibn umar yìí pẹ̀lú tí alimami tahawi tí wọ́n sọ haythu qala fi ta'wil alhadith qala ba'duhum almuradu ma yaqa'u as-sakru indahu wọ́n ní ètò òfin ẹ̀sìn ọlọ́run sílé wọ́n sáré bíi pé ó jẹ́ wọ̀ òun náà lè tún ṣe pé ìmúrírà bá ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ qala wa yu'ayyidu anna al-qatila la yusamma qatilan wọ́n lẹ́rìí tí wọ́n mú wá òun lè fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ yìí pé ẹni tọ́pa ni àní kí n fìlẹ́ ẹni tọ́pa yẹn títí tí ó fi pààyàn àní àlẹ́ ni kí n bọ̀ abá ní pààyàn pààyàn nìyẹn o tó ti pààyàn ni ìgbà tó bá tó pààyàn lórúkọ pààyàn pààyàn ó tó wà lórí ẹ̀ ìyẹn ni pé wọ́n sọ yìí pé àwọn nǹkan tá a sọ yìí lópin ìgbà tó bá yé yìí pé mímu rẹ̀ kò bá sì sọ ni di tó mú yàn ń tó ń pààyàn lára àjẹpẹ́ bàyàn ní ti pè ní ọ̀sìn kí sáwọn ìta ti mọ̀ yẹn o sáwọn ìta ti mọ ọgbà àwọn ìta ti mọ yẹn láwọn tí ń tà láwùjọ wa táwọn èèyàn mú yẹn ìsìn yẹn lásọ àwọn yẹn ti fojú hàn dáadáa pé ọ̀sẹ̀ ni wọ́n. àwọn ètò wọn ṣe lára ìnàbò támúrù nǹkan kan ni wọ́n ń sọ níbí báyìí. قال ويدل له حديث ابن عباس يرفعه حديث ابن عباس توني إذا جرى رضا النبي ولو تنقل له أنتو قال لوري hurrimatil khamru wọ́n sì ọtí léwọ̀ qaliluha wa kathiruha díẹ̀ rẹ̀ àti púpọ̀ rẹ̀ wal muskir min kulli sharabin àti gbogbo ntọ́ba tó ń hún yàn ríra nínú gbogbo téèyàn mọ̀ ìmáàmù Nasa'i gbé jáde wal rijalu thiqat àwọn tí wọ́n sì yẹ àwọn tí wọ́n gba hadith wa náà kàn balẹ̀ sí wọn illa annahu ikhtalafa fi waslihi ṣùgbọ́n ìyapa bẹ nípa wípé sí hadith yẹn tó so pọ̀ àbógé ọ̀fẹ́ rọ̀fà ìhìn wọ́n wà kó fihì bẹ́ẹ̀ sì ni ìyapa bẹ nípa pé sí ìdájọ́ àdìsí yẹn sọ́dọ̀dọ̀ ànábì àbọ̀kára dúró lórí sáadé. àlá ànáwó àlá tẹ̀kẹ̀lérì sèhátì tábà sọ kọ́lá láàfíà wàkọ̀dé kọ́ọ̀lá ahmed wọ̀gẹ́rò ìmáàmù ahmed àtàmì sọ báyìí pé ìnà rọ́ọ̀dì ha ànàbì wáyáta fihì wọ̀lmọ́sírò bìbọ́mì almin. ìbẹ́nu ẹ̀gbà وسكون السين دي سين يصير سكون لأن السكرة السكرة بضم ما سكرة بضم أو بضم أو فتحتين كيف يقولوا ضم لاصا ولو فتح نجي وعلى تكليل ثبوته فولون لنا وهو حديث حديث فرد لا يقاوم ما عرفت من الأحاديث التي ذكرناها حديث يعني قال لي حديث يعني قال لي قولي تدانو وسيلي في بابا كلام أحاديث في مواسوانين وقد سرد لهم في الشرح أدلة من آثار من آثار وأحاديث ويخلو شيء منها أنفر أن قادح ولا تنتهدوا alẹ́ nínú dẹ́yìn. wọ́n ní nínú tíra wọ́n tún bá àwọn èrè tọ́kọ̀ àtàwọn olùkọ́ àtọ́kọ̀ àwọn àdìs tọ́kọ̀ wá kò sí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà kò yàgò kúrò fún ìtọ́jọ́gbé sí ọ̀rọ̀ lára kò sí pé ẹ̀rí rẹ̀ ò lè ṣe kí ni òkèlè káfíjì ẹni tó pé tó pẹ̀jọ́ lórí ọ̀rọ̀ yìí yẹn káwọn ẹ̀rí àwọn ọ̀rọ̀ míì bẹ tó ṣe pé ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ pé ó ní àrùn tí máa ń dọ́gbẹ́ sí ọ̀rọ̀ lára òní lọ́dọ̀ tó ṣe pé kò lè ẹ̀rí ò lè dúró pẹ̀lú rẹ̀ lẹ́yìn náà wọ́n ní gbólóhùn ọtí yẹn gbólóhùn ọtí pàdùsẹ̀míta anil akọ̀fẹ́hì lọ́wọ́tán ẹ̀mọ́mọ́hó lèkólè mùsùlùmí àti gbọ́ wípé nínú èdè gbogbo tí bá ti mú yàn wọ́n ríra ló ń lọ́tí kàmá kọ́lá fún Majludeen Majludeen ló ń sọ bẹ́ẹ̀. kọ̀kọ̀lìtàn náà wọ́n la. ما ذكر الدليل التحريم بقى بكنا وستكو سنو ينتهي جوا جيو وقد أخرج البخاري إمام بخاري مجال لطل ابن عباس لما سأله أبو جويرية عن الباذق وهو بالباء الموحد الموحدة والذال المعجمة وبير الأول نكا إنتنجي الباذق pẹ̀lú bá ọlọ́mọ kánsálẹ̀ àti záàlì tó lọ́mọ lórí tó sì gbà fàtíà ọ̀kẹ́ làwọn kan sọ pé tó sì gbà kẹsàn-án wọ̀húwà fàrísẹ́yọ́n mọ arọ́bọ̀n èdè fúrẹ́ǹsì ni èdè fúrẹ́ǹsì ni tẹ́lẹ̀ ṣùgbọ́n ti di èdè Lárúbáwá asluhu ba'dahu wọ̀húwà àfẹ́lá láti sọ̀rọ̀ fún aṣíwájú omi ẹ̀yìnàbò tútù. faqala ibn abbas sọ pé sábàkọ muhammadun albaabi ma askarọhu ma askarọ ọwọ haram òun sọ pé muhammadu ó sì gba wájú kíni o ó sì gba wájú albaabi ọ̀rọ̀ ti wá lórí ẹ̀yìn pé gbogbo yòówù tó bá ti mú yàn fún rírà ọtí ni yẹn ni pé gbogbo tá a máa wò tá a bá ti mú nǹkan tó yẹ tá a bá mú òye ó mú rírà ọtí náà láàbù. الشراب الحلال الطيب ليس بعد الحلال الطيب إلا الحرام الخبيث ìtọ́jú nǹkan mi mo tọ́ dára òun náà ni tọ́ mọ́ kò sì sí nǹkan mi tọ́ yàtọ̀ sí halali tọ́ tọ́ mọ́ tó ju èèwọ̀ tọ́ jẹ̀gbìn lọ. imam bẹ́ẹ̀ hàn kí mo jáde látọ̀dọ̀ ibn Abbas radiyallahu anhuma annahu ataahu qawmun yasaluna anit tullah àwọn kan wá bá wọn wá bá wọn béèrè nípa omi ẹnìyàn. فقال ابن عباس ابن عباس رايك وما طلاؤكم هذا كني طلاء يتهميه إذا سألتموني فبينوا لي الذي تسألونني عنه tẹ́ bá ti ń béèrè lọ́wọ́ mi tẹ́ bá ti fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ máa ṣàlàyé ń tẹ́ ń béèrè gẹ́gẹ́gẹ́ dáadáa tẹ́ bá sọ pé pẹ̀lú náà lápẹẹrẹ ẹ sọ pé òun náà ní tí wọ́n sì ń ṣe lára nǹkan báyìí báyìí báyìí báyìí tẹ́ bá kà béèrè orúkọ lásán sẹ́yìn pé orúkọ lásán yẹn ó lè dá wàhálà rẹ̀ ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ìlú Sudan wọ́n bá béèrè lọ́yà pé ṣé halal ni hijab àbí haram sẹ́wọ̀n pé ọmọ òfin á nígbà tí nǹkan sì hijab àbí kí ni ìdájọ́ hijab kí lẹ́yìn kí lẹ́yìn máa ti jẹ́ bẹ́ẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ ṣé kọ́kọ́ ni ìdájọ́ rẹ̀ wọ́n ní halal wọ́n ṣe béèrè lọ́wọ́ mi mo ṣe dáhùn náà asọ́tọ̀ ní sọ́n gbà lórí ìjáàbù ni káwọn so pàrọ̀ nǹkan kan bẹ́yìn nítẹ̀yìn fi ń dáàbò bo rẹ̀ sí fi ń dí gàgà ara rẹ̀ tó fi fẹ́ ka bú ọsẹ rẹ̀ akọ̀yà mo ṣe dáhùn ni mo ṣe dáhùn pé halal lẹ́nu kan á sọ fún mi pé ṣé mo mọ̀ tó wọn tí wọ́n gbà lérò pẹ̀lú ìjáàbù yẹn tí wọ́n gbà lérò mi pé ìtẹ́gbẹ́ tí yẹn bá fi tí yẹn bá mú sọ́ra yóò máa jẹ òbí ìsọfún yàn àbúrò nílé ṣe yàn ẹni kẹta a. Ah, ah. ṣé ẹgbọ́ ẹni tó béèrè béèrè yẹn kó tún béèrè yẹn béèrè kó ṣàlàyé jíjẹ ìjáàbù yìí lọ wá ṣàlàyé bẹ́ẹ̀ a ah, haramu kó dà ṣe. tó a ṣe rí pé ọ̀pá dandan pé tẹ́nìkan bá ń mú orúkọ kan wá àfi ká sọ pé kó ṣe kí ni o kó ṣe àlàyé rẹ̀ bíbí náà bá ṣàlọ́ bí ọlọ́ọ̀ṣà rà ní kó má ṣe má sọ nìyẹn. bàbá ọ̀nà lẹ́yìn náà yọ zainab tí wọ́n fún omi rẹ̀ mi tó mọ yẹn tó bá fò lẹ́yìn náà wọ́n wá sí i tó mọ yẹn jálò fi dandan kọ́ọ̀lá wọ́n máa dandan ó ní wọ́n sì lẹ́yìn náà tí wọ́n bá ti wá sí i tán wọ́n wá gbé síbi dandan Ibn Abbas wọn béèrè pé kí ni jẹ́ dandan bọ́ọ̀lù wọ́n sọ pé dandan maqira kọ́ọ̀lá mazaktahu kọ́ọ̀lù na'am. قال يسكر قالوا إذا أكثر منه tọ wọn sọ fún pé ọbẹ̀rẹ̀ pé kí ni jẹ́dà náà wọn ni òun náà ni kágbé sínú bíi kóso kan wọn ni pé tẹ bá papọ̀ mọ́ra wọn ẹ kó kẹ́ papọ̀ mọ́ wọn ni bẹ́ẹ̀ tún bẹ̀rẹ̀ pé yóò ṣe tètè yẹn bá mú tàmá wọn mú yàn hún ríra wọ́n ní téèyàn bá pọ̀ nínú mímu yóò mú yàn kún líra kọ́lá fakullu muskirin haram wọ́n bá dájọ́ pé gbogbo tó bá ti mú yàn kún líra kí ni ìdájọ́ rẹ̀ haram bẹ́ẹ̀ náà ni wọ́n tún mú jáde pé wọ́n tún sọ nípa Abdullahi yẹn pé inna an-nara la tahillu shay'an wa la tuharrimu àwọn tó gbé wá pé iná iná jó nǹkan kò sọ nǹkan dẹ̀ tọ́ ìṣẹ̀lẹ̀ sọ̀kan tọ́jú ẹ̀tọ́ di èèwọ̀. bákan náà sọmọ jáde látọ̀dọ̀ yà wọ́n ń ṣàròjì ọlọ́sọ̀rọ̀ yàn níbi ìbéèrè fi sọ àlè àbí mùsùlùmí ní kàwlání àbò mùsùlùmí ní kàwlání rahimahullah tàbí ẹ̀yọ́n fẹ́tà tàbí ẹni tọ́kàn ṣe kí ni o tọ́kàn balẹ̀ fún ó dà wọn lọ́lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ ọlápọ́n àbò mùsùlùmí ní kàwlání ọ̀pọ̀nlé tó fi jẹ́ iṣẹ́ ìyanu fún alẹ́ bíbọ̀ ọ̀dẹ́ni ọlọ́run ti ṣe ìyanu fáwọn náà wọ́n sọ ẹni náà sínú náà ọlọ́run ọba ìlú pẹ̀lá sí là ó nínú náà yẹn. Abu Muslim al-Khawlani ó bí lọ́ọ́ ya Aisha radiyallahu ta'ala anha pé qala ya umm ummul mu'minin ó pè rẹ ìyá wa mọ̀mìnì innahum yashrabuna sharaban lahum wọ́n máa ń mu nǹkan mímu صدق الله وبلغ حبي ìyàwó aisha rabi allah ta'ala ni bàbá sọ pé ọlọ́run ti sọ lódò olólùfẹ́ ni òun náà ó sì jíṣẹ́ pé ká ló lólùfẹ́ rẹ̀ yẹn sallallahu alayhi wa sallam ìyàwó aisha làmà sọ̀rọ̀ rẹ̀ táwọn ọmọ olólùfẹ́ ìyàwó aisha ni táàní anabi sallallahu alayhi wa sallam tí wọ́n bá sọ pé hibbu olólùfẹ́ ni jẹ́ bẹ́ẹ̀ hibbati olólùfẹ́ mi lóbìnrin hibbi olólùfẹ́ mi ní ọkùnrin. ما تقرا صوتين حبي الثاني الثاني اما حي فليطبع كسره ولونه كان جبه gẹ́gẹ́ bí àfàwà zẹ́gà ọmọ àríkà bó ṣe jẹ́ hibbu rasul ọmọ rẹ̀ sì tún jẹ́ ibùdó hibbi rasul ìyẹn usama bin zayd bin haritha radiyallahu anhuma. سمعت حبي رسول رسول الله صلى الله عليه وسلم يقول ما قلت وديسي الله صلى الله عليه وسلم تجول في صلاة إن أناسا من أمتي يشربون الخمر يسمونها بغير اسمها ó ní mo gbọ́ pé ànísọ́lá sọ fún àwọn kan ní ìjọ mi wọ́n máa mu ọtí wọ́n máa pè lórúkọ mi ìtọ́jà sọ̀sọ̀ orúkọ rẹ̀ ti ń jẹ́ wọn ò ní sọ ní wọn ò ní pè ní ọtí mọ́ wọn á pè ní orúkọ mi. bákan náà irú rẹ̀ náà tó mú jáde látọ̀dọ̀ Abu Malik al-Ash'ari látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́mà náà kọ́ ọ̀la sọ báyìí pé la yashrabanna unasan min ummati al-khamra àwọn kan nínú ìjọ ni wọ́n máa mọ ọtí ìsàmúnà àgbẹ̀rẹ̀ ìsìnìhà wọ́n máa pẹ̀lú ọkọ̀ ní ìtọ́yàtọ̀ sókè. وتضرب على رؤوسهم المعازف أو تضرب على على رؤوسهم المعازف gbogbo àwọn irinṣẹ́ orin dùrù bẹ̀ǹbẹ̀ǹ kankan wọ́n tó máa lù lórí wọn. tó bá ṣẹlẹ̀ báyìí yasif allahu bihim al-ard ọlọ́wọ́n pàṣẹ kí kọ́ ìyá kọ́ máa gbé wọn. wẹ́ẹ́dá kẹrọdẹta wọn fanazin Ọlọ́run sì tún pa wọn padà sí ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ subhanallah látara kínní látara ọtí torí ẹ bá ti mutí náà olóyún ọ̀fẹ́ kọrin yọ kọrin bí o ti ẹ̀ lóyún ọ̀fẹ́ kọ àwọn ọ̀pẹ́ yà kọ fún wa ibùdó ọtún wa látọ̀dọ̀ ẹ̀nà anáhùkọ́ lọ sọ́ra pé inni wajadtu min fulan riha sharabin mò ń gbọ́ lẹ́nu lágbájá òórùn ọtí mímu látara mímu nǹkan tọjọ bí ọtí tọjọ sí. wọ́sàmà anáwó yẹ sọ́rọ́bù tòlá ọwọ́n rò pé bóyá ètò ọ̀sẹ̀ látara iná bìyẹn lónìí. wọ inú sá ìrọ̀lẹ́ àmà yẹ sọ̀rọ̀ èmi ó sì béèrè nípa tó mu. fa nǹkan náà yóò sùn dandatuhu báyìí pé tó mu yẹ máa ń múyàn ríra ní ìfúnlẹ̀ bá o ẹgbà rẹ̀ tó pé ní pípé bákan náà Abu Ubayd tó mú jáde anáhùn kọ́ lọ́sọ̀ pé jẹ́ àtìfi ìlẹ̀ àṣírùbà àṣírùbà wà nínú nǹkan mímu nípa ọ̀rọ̀ mímu láwọn ojú ọ̀nà ti sọ̀rọ̀ nípa mímu àṣàbù kẹfì rọ̀ àwọn ẹ̀rí tọ́pọ̀ ipa tọ́pọ̀ mọ̀kútàrí ipa tó sì àtọ̀tọ̀ síra wọn látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àtọ̀dọ̀ àṣàbì rẹ̀ wa kullu lahu náà ló sì ní àwọn àlàyé فأولها من نمولنا الخمر وتي وهي ما غلي من عصير العنب إنه تجنن تسوسي من عنب نينو يسو عنب نينو وتي عنب خافون فهذه مما لا خلاف في تحريمها قصية يجي قد يجي ورع من المسلم من المسلمين لدى المسلمين إنما الاختلاف في غيرها نبي تياتس ونبي أخوة أو تي أخوة منها إنه لك هنا هي السكر بفتحتين بفتحتين وهو نقيع التمر الذي لم تمسه النار يا يقوان بزوجة تمر في نوزه وفيه يروى عن ابن مسعود أنه قال السكر حرام هنا قال ابن ابن مسعود Ibn Mas'ud sọsọ pé àní tó bá ti mú al-bid'ah pẹ̀lú bá tọlọ́mọ kan nísàlẹ̀ àti ìtọ́lọ́mọ méjì ní òkè tá òun gbà sọ́kò ní. wọ́n wọ́n nàbí ìdọ̀lá àṣàlì òun lè tó ṣe pé wọ́n ṣe wọ́n látara òye. wọ́n mí nìha nínú rẹ̀ òun náà ní alìjíà ìkásẹ̀lì jíìn òun ní nàbí ìdọ̀lá ṣàyìn látara àgbàdo. wọ́n mí nìha nínú rẹ̀ òun náà ní alimizu wọ́wọ́ mina dọ̀rọ̀ mọ́sálá tara bíi bàbá já tafsiru hafihi arba àlàyé ìtumọ̀ mẹ́rẹ̀ẹ̀rin wá عن ابن عمر رضي الله عنهما وزاد ابن المنذر ابن المنذر وتوصي عليكم في الرواية عنه نقوى إبقاء ثلاثة دوري قال صفي والخمر من العنب والسكر من التمر والسكر من التمر ọtí tó wá ní tí wọ́n sì nínú ìnàbù àti tó ṣe pé wọn ò sí rárá nínú títàmù òmùyàn wa. wọ́n mi hà nínú rẹ̀ òun náà ni asukuraka asukuruka yaani bidomi sin sin gbadoma káfù basukuni bákan náà lọ́tún gbadoma lẹ́yìn ẹ̀ka tọba fati àtẹ̀lé ọwọ́ látọ̀dọ̀ Abu Musa anaha nínú tó rọ látara bàbá náà ni wọ́n ti ṣe òmìjẹ́rò. ومنها من علمائه الفضيح فلقي فا فوق فتحة الفضيح فلقي فا فوق ضمة أبيكي بالفا فلقي فا والضال أتي ضال صلى الله عليه وسلم كما سي أتي خا هنا نيم الصبح خا من البسرين من غير أن تمسنا وأن تمسه نار وسماه ابن عمر الفضوح قال أبو عبيد فإن كان مع البسر تمر فهو الذي يسمى الخليطين قال أبو عبيد بعض العرب تسمى الخمر تسمى الخمر بعينها الطلاء طب يتوتسي látara ìsomi míì fún lélẹ́yìn náà wọn dá wọn bá pa ìsomi míì mọ́tàmúrò òun pè ní àlẹ́fàlẹ́ kọ́ ní tá a ti kà síwájú àbọ̀ ọ̀bẹ wọn lápá kà wọn lárúbáwá wọn sì ń pèlè ní ojúlówó ọtí fún ara rẹ̀ pàápàá jùlọ tó bá tún jẹ́ Abdullah àtàsọ̀nù kọ́lá ọ̀bẹ ìbílẹ̀ amros wọn sọ báyìí pé هي الأمر هي الأمر يكنونها بالطلاء يكنونها بالطلاء كما ذئب يكنى الراجعدة wọ́n ní ọtí náà ní í ṣe o ṣùgbọ́n o yùkànnúnà ha bí tọ́lá ì wọ́n ń pè wọ́n ń dàpé ní àtọ̀lá ọtí ni gẹ́gẹ́ bó ṣe pé àbí ìkókò yùkànnà àbàjẹ́ ìdá nínú èdè lárúbá tó ń bá sọ pé rọ àìtó àbàjẹ́ ìdá ìkòkò oh, ni wọ́n rí yẹn kì í ṣe pé bàbá èèyàn kankan o àbàjẹ́ ẹ̀dá nínú èdè lágbáwá wọ́n máa ń pe àgbéèbò wọ́n máa ń dà pípẹ́ kọ́ọ̀lá وكذلك الخمر سمي الباذق ọtí náà alibáfíkù náà wọ́n pè lọ́tí àti sàlàyé ìrìn àti ìtẹ̀síwájú ìdá àrọ́ta hábìlì àtàrò tọ́ba ti máa ń orí pa yìí tọ́ba látọ̀dọ̀ sọ̀hábà báyìí àtàwọn míì tu'ayyidu al-amala bil-umur eléyìí ó rí i pé gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ńṣe ló ń ṣe ìkúlọ́wọ́ fún ìṣiṣẹ́ pẹ̀lú gbogbo ìjọ tí àwọn nǹkan wọ̀nyí wa ma'a ta'arudi tó ti bó ṣe jẹ́ pé ìforígbára wọn ṣẹlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ fatarjihu lil-muharrim lil-muharrimi èyí tó tẹ̀sán jù òun náà nípa ẹni tó bá pè ní èèwọ̀ nígbà yẹn pé tọ̀ ọ̀rọ̀ ti lọ́jú mọ́ra wọn ọ̀rọ̀ wọnú ara wọn tọ́ èyí tó jẹ́ ìwọ̀ ẹ̀tọ́ ọ̀rọ̀ wọnú ara wọn nínú rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kákófẹ́ ká tẹ̀sùn wọn èyí tó jẹ́ ìwọ̀ alẹ́lùmọ̀bẹ́ lórí ìfúnṣọkọ́tọ́ wọ̀mí adélẹ́tì jùmọ̀hóró nínú ẹ̀rí táwọn jùmọ̀hóró tó sọ ọ̀nà ni alẹ́ hadithu al-ati ètò sì pé onasi ni hadithi Jabir radiyallahu ta'ala anhu asi do lórí hadithi ti adé wáyé ó ṣe ṣe káfẹ́ ní àwọn ìbéèrè tó ní ṣe pẹ̀lú ẹran ọ̀dọ̀kíyà àbáwọn ìdájọ́ ẹjọ́ ọdún tàbá ní àwọn ìbéèrè tí ó ṣe papọ̀ mọ́ ṣùgbọ́n síwájú kó tó di pé a lè gba ìbéèrè bẹ́ẹ̀ ká tún ṣàlàyé fún ká wa létí pé ọ̀la òun ni yóò mú kí ni

ọlọ́run ọba ìlẹ́kẹ́ ló sì máa fún ọmọlẹ́kẹ́ lé ìlú mo fi ń jẹ́rìí pé ẹni ìkọ́ ni bàbá àti ìlànà kò sì sàn fún ìlú náà. torí wọ́n wà ní àròfà lẹ́ni tí inú ti ta kókó má lára lórí kúkú wọn dàrú subhanallah wọ́n ń pe ọlọ́run wọ́n pe ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wọ́n jílẹ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run wọn láti ọlọ́run tó ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yóò máa ṣe àforíjì fún wa lójú pé alhamdulilayi lẹ́yìn sálámù ilẹ̀ ìjẹ̀dá ẹ̀tọ́ bá sì ṣe hajj fọlọ́ sí òun ṣèṣekúṣe ọ̀sọ̀sọ̀kúsọ kò sí wọ ẹ̀kọ́ kámaka ìwé ẹni bí ọjà dìkú mú ẹsẹ̀ rẹ̀ nílé bí ojú tíwá rẹ̀ fi lọ. ìjọ àlọ́kọ̀ ọjọ́ ńlá ni ọjọ́ tó sì tóbi ni wọ́n ṣe lófin fáwọn tá à ń bẹ nílé tá à lọ sí hajj tá à sí ní àròfà ìgbé kan dáàbò àwọn tó ń bẹ láròfà ni ìwọ lọ́jọ́ fún wọn àmọ́ àwa àṣẹ ló fi ká wa bọ́yá náà lè bá wọn kẹgbẹ́ nínú dáadáa nínú orí kò sì tó lè ṣẹlẹ̀ sí wọn bá àbá tiẹ̀ ní sárọ́kọ̀ lè má dáàlì bá àbá sí láyé tó bí àṣìwà ní àsìkò tó bí orí méjì lọ́lọ́run papọ̀ fáwọn ó fún wọn ní sárọ́kọ̀ zamani àti sárọ́kọ̀ lè má dáàlì fún wọn ní iyì àsìkò àti iyì ààyè ṣùgbọ́n wà ní ìta bẹ́ẹ̀ lé sárọ́kọ̀ kí ní sárọ́kọ̀ zamani iye àsìkò lání àmì ti ààyè torí báwo sí ní àwọn àwọn obìnrin kò dáṣà àwọn orílẹ̀ tó dá tó mọ̀yìn kò sí bẹ́ẹ̀ báyìí àbí ọlọ́run náà máa yára ọlọ́run kò sì ṣe wọn ní gbígbé kò sì ṣe ní àti ọgbà gbogbo tí ibà sẹ́yìn ṣe kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ fún wọn. sọ́lá bá kọ́ sọ́lá bá wà lọ́kẹ́lá ní muhammadin hadithi wà lórí ẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni káàdì nàbí sallam yawm al-eid tó bá di jọ eid kọ́lẹ̀ àtọ̀ ìkọ̀ anabi máa ń yà pa ọ̀la yàrá lọ wo two hundred and fifteen sábẹ̀lì ní kíkújọ yẹn àtúbà nù rẹ̀ gan tó mọ kọjá kìí sí bọ̀kọ́ yìí náà ní bọ̀kọ́ yìí lọ́wọ́ inú hajj yà nàbí sallam ni pé ó máa ń yà pa ọ̀la ọ̀tọ̀ lọ́nà tí ọba lọ sínú sọ́lá ọ̀tọ̀ lọ́nà tí ó ṣe kí ni o tí ọba padà wáyé àdéhùn lọ́nà àti àtúbà nù rẹ̀ látọ̀dọ̀ àníwá Muhammad ó sì jẹ́ lánàá fáwọn náà táwọn èèyàn bá rí wa báyìí lẹ́gbẹ̀ẹ́ gbé kan kí ló dé ah, onílọ́dọ̀ àwọn mùsùlùmí á ah, ṣé pé wọ́n kọ́ tó báyìí tún bọ̀ ọ̀nà gbòmí náà láti máa ṣe àfihàn ìbẹ̀rẹ̀ orí ọlọ́run àti ìjọsìn fọlọ́run báyìí ọlọ́run sọ̀rọ̀ àdá badan dia tu umum. Jadi aku pun mesti. Engkau yang sesuka anda. Nah, ini Nah, orang sana. Nah. Ah, saya agak tu semua. sọlá tó wọn lálàáfíà ẹ kà sọ fún wọn pé kí wọn máa yà kan ní pọ́sì ni wọn tún ké nìyí náà ó dà fún kékeré wọn lọ kò sí àníṣe wọn kà máa yà kan ní pọ́sì ni sọ nígbà míì sì ìyẹn lè má fẹ́ yẹn ní pọ́sì látẹ̀dá rẹ̀ ni kọjá ike mímọ́ra tó mọ́ni lára sí àníṣe máa ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ pé mímọ́ra tó ti mọ́ra ni ṣùgbọ́n kò sí nǹkan tó ṣe sọ láti wọn ṣùgbọ́n dáńgbà ti kóra ní pọ̀ ní àyà tọ́pọ̀ ní suwa a ẹ̀yẹ kí yóò tún wọnú ẹ̀ lọ kí yóò máa mọ ká kí yóò máa mọ kí yóò máa mọ so ní àsìkò náà sásìkò tó dáa tó yẹ wọ́n kọ́ nǹkan àádá tó àádá wọ́n lè sọ̀rọ̀ àti pọ̀tù. tí ń sún àbí tí ń sún. Okay. kí wọ́n ní wọ́n pe píríọ̀dù náà láì ṣe píríọ̀dù obìnrin. ṣé wọ́n lẹ́rìí lórí ẹ̀ pílẹ̀ nìkan fún yín ṣùgbọ́n yín sátìmọ̀ yìí pé àyè gbọ́rọ̀ láì sí ẹ̀rí ń bẹ̀ nígbà ọjọ́ gbọ́rọ̀ lọ sí i. ìtawà máa ń gbé bábá jẹ́ pé ní tó jẹ́ pé èso ti dà á rẹ̀ fún kódà kò ní ìdìbò pé mẹ́ta ẹni tó ṣe pé ó ti di àárẹ̀ wọn yà ìdí rẹ̀ bí ó ṣe máa dùn ní ẹ pé ibi tí ń sàlù àlá lọ gan yóò mọ̀ so tí ìparí àlù àlá yóò mọ̀ so sídà ní ìsìn ha ah, ìrọ nìyẹn sí àbá tó dàbá ti sílẹ̀ ọ̀bá ti sí náà tó wá jẹ́ pé píríọ̀dù ti fi ń sọ yìí ní ìṣẹ́jú mẹ́wàá síra wọn kò sí àdìsí yóò sọ ìṣẹ́jú tó sọ bó ti sọ alákọ̀ọ́kọ́ yóò sọ yóò sì sì wá sí àlùwàlá rẹ̀ tí ó fi wá kírun pẹ̀lú ìmáàmù tí ó fi lè bá tí ó fi lè jẹ́ pé kó tó ó ti báyìí tòtò wá jẹ́ pé nǹkan kankan lọ jẹ tí wọ́n á jẹ́ sábàbí so yóò máa ṣe àlùwàlá ni àtúntà yẹn pé nígbà tí wọ́n ń ṣe àlùwàlá yẹn ìsàlùwàlá yẹn wá ti wá dé ìdààmú aláìfò fẹ́mi rẹ̀ ní ẹ̀sìkẹ́ ìpèsè tó ń tẹ̀lé máa dàda tó dárí pẹ̀lú ìfowópamọ́ ọ̀hún náà sani ní ìyá òsì àná náà wà níyọ àbí má gbé yọ èèyàn ń ṣeré lásán eh. èèyàn kàn fọ́ra ìyàwó yẹn lára báyìí ah, èèyàn ń ṣeré ìfẹ́ gangan. èmi ni mò ń sọ mo ní èèyàn fọ́ra yẹn lára nǹkan kan sì ní bẹ́ẹ̀ bọ́. Ah, sórí mà ní yíò wọn sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ kì í sábà jáde bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ ṣe sùúrù mà ní ìlú èjì àdìgẹ sí sọ̀rọ̀ olódò ọ̀rọ̀ mo sọ fún ọ sọmọ pé dákòókò ni mà níyù kólíkọ mi máa ń dá àfikọ omi tí ń tẹ̀ra ọlọ́pàá kan ni mà níyì títí àdìsí èèyàn dúró tó obìnrin báyìí ó ti máyàwó rẹ kò tí ì tó máa fi mà níyù ọ̀sẹ̀ kí ni ọkọ jáde àwa mọ bó ti kú tó lára ẹni tó ti rà ní sìn sábà wáyé bẹ́ẹ̀ kò sí wáyé torí pé màá ní ìtọ́ bí ìṣẹ̀lẹ̀ fòtúrù máa ṣẹlẹ̀ lẹ́yìn yọ lẹ́yìn fòtúrù ọ̀ṣẹlẹ̀ yọ rẹ̀ ẹ sì mọ fúnra mọ̀ pé béèyàn bá dúró gan èèyàn pẹ̀lú ṣubú torí lẹ́yìn bá dì ìmọ̀ ìyàwó rẹ̀ gan tí màá ní ìròmọ̀ ẹ̀tọ́ bá jẹ́ kọ́ bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn ọ̀sẹ̀ èèyàn ọ̀sẹ̀ lára báyìí sọtí ayé ní sìn ló jẹ́ pé màá ní ìrìnsè nǹkan tí sàdédé máa ń ṣẹlẹ̀ tí kì í bá ṣe pàṣípọ̀ bẹ̀ lára láàrin ọkùnrin àti obìnrin nígbà tí tàbí èèyàn sùn fẹ́ pé ìṣesí pé èèyàn ló fẹ́ pẹ̀lú obìnrin tí èèyàn bá sàṣepọ so tí a máa pé èèyàn lálàá yẹn òun ló ṣe fi òun ló máa ń pọ̀ sí ìṣesí máa ń ṣẹlẹ̀ wọn lọ́pọ̀lọpọ̀ pé èèyàn rántí tàbí èèyàn kan fara ro obìnrin má bí òní máa ń sáábà jáde púpọ̀ omi funfun lòun òun lè ara lè rìn èèyàn ẹsẹ̀ pàrọ̀ yìí sì bí pèrèpèrèpèrèpèrè so òun sì wẹ̀ òun ò kí àtọ̀gídé táwọn pé ní ma ní òun kí òun bí ọ̀gbọ́n mọ̀ ọ̀pẹ tàbí bí ẹyin tó wọn bá ti jáde èèyàn máa pé nǹkan jáde lára òde yàn sẹ lórí kì í wẹrẹ wẹrẹ wẹrẹ wẹrẹ báyìí kódà bá mi pé nǹkan gbósè gbúlì gbúlì gbúlì gbúlì torí èké sọmi lásán tí yàn kàn ó pé ó ti jáde o ti jáde o ó ti lè pé ń bọ̀ báyìí ó ti bọ̀ báyìí ó ti fẹ́ kàn lẹ́kùn ní Yorùbá yìí tani sì tí ìbáṣepáṣepọ̀ wáyé ká wá pé oníbèrè wa lọ wáyé nígbà tó ń ká dìmọ̀ yàwó yọ lọ wẹ̀ náà torí pé ìdáfàlì máa kó mínẹ̀lì máa omi là á rí ká tó wẹ̀ wọ́n ní ìyẹn ọjà lè kó tó gbomi pọ̀ lọ sí ilé ìwé ọ̀kọ̀lá lọ́sọ̀jẹ́ ọ̀dà àtọ̀ ní ìdí kájà rẹ̀ ìbáwọn ni wọ́n ní ká sí abẹ́ ẹ̀kọ́ ni kílẹ̀ ní kíni àṣẹ. wọ́n fún alẹ́ ìtọ́ sọ pé tá a bá fẹ́ kíyàn ní ìṣẹ̀lẹ̀ á àbí kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún mẹ́nu bá ní. má fọwọ́ tó náà kílẹ̀ kíkà bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní kò sí tá a sọ nù síra. kágbé gbogbo tíra àhàdé ti sọ nípa bá a bá fẹ́ kílẹ̀ kágbó síta báyìí káwá òbí tí náà sọ ti wá wípé tá a bá sì fẹ́ kíyàn o àtẹ ṣe nǹkan ọ̀rọ̀ mùsùlùmí wọn sọ nínú síra kì í sọ̀rọ̀ yorùbá ọ̀rọ̀ mùsùlùmí àà ah, ń là ń sọ kì í sọ̀rọ̀ yorùbá o tọ́ wọ́n wá bá wa wá lágbègbè kíkì ibi tí wọ́n ti rí kàtàkùn náà bẹ́ẹ̀ tí wọ́n bá tó rí ń bẹ́ẹ̀ ibi tí wọ́n ti fẹ́ tẹ̀ fánàbí fánàbí kọ̀ tí wọ́n bá tó rí ibi tí wọ́n ti ń béèrè pé tí mùsùlùmí bá fẹ́ kí mùsùlùmí ayẹyẹ hánilá tó lè tẹ̀lé ẹ̀sùn báyìí ànábì nílá rárá gbẹ́nu gbẹ́nu rìyàtọ̀ sọ̀rọ̀ sí tó tíra tó wọ́pọ̀ lọ́wọ́ àwọn yóò bá rẹ̀ látúndé kalẹ̀ násù kàkó àlè rí wọn bá tẹ́ ní ẹni wọn bá máa fa àkàwọn ẹjọ́ kan béèrè nǹkan ẹ̀dá kò torí tọ́lọ̀ kíkì yẹn sásà ni kíkì náà ní abẹ́sìn ìwòlẹ̀ sí ká bá ti jẹ pé méjèèjì rẹ̀ ìwòlẹ̀ sí gbé wá ìwòlẹ̀ sá gbé wá títí làṣà kí lẹ́sìn kí lọ́lọ́run sì náwó àṣìláyé ìjọ tásà àtẹ̀sìn bá ti forí gbára wọn kí lójútùú ti ṣẹ̀yà gbé kalẹ̀ gbófin bẹ pé al-aadatu muhakkama àṣà wà dọ́ngbọ́rọ́ lásán òfin di àṣà gbogbo àṣà tá a lè máa tẹ̀lé àṣà tí ọba ti ta fẹ́ sí ní ìsìnkìlá ni bàbá yìí ṣe bí àṣà wa ni sáàpè ní haram sáwọ ìwà bàdà ni àpè ní haram bàtà àbàtì ní agbádá àtàsóbì ní àtàsóbò agbádá sunna ńlára gẹ́gẹ́ bá a ṣe lọ́sọ̀kùnkà ti gbogbo àwa tètè báyìí nìsí so kéèyàn wọ kẹ̀mbẹ̀ sáàpè ní haram kéèyàn sàpárá sáàpè ní haram gbogbo àwọn kan wọ̀nyẹn ní ká fura sí lẹ́yìn náà nìkan kí lọ́wọ́ fẹ́ máa dààmú ara wa sí àwọn owó gangan gangan nínú àwọn afá ni wọ́n sọ tí wọ́n gbà fáwọn yìí tí wọ́n gbà fáwọn yìí gangan àwọn sọ nǹkan halal wọ́n sọ ní wọ́n ṣe tí wọ́n sọ kó ti di halal. àwọn àbẹ̀lẹ̀ pé ẹ̀yin náà hàn níbo làwọn wà lára àwọn àgbàfà ilẹ̀ yorùbá tí wọ́n sọ̀rọ̀ sheikh adam rahimahullah ta'ala nínú àdínú nasiha ìpínlẹ̀ ọ̀rọ̀ wà nínú alislam wa taqalidu al-jahiliya tó tún wá wà nínú dínú nasiha bí bàbá sọ pé kákúnlẹ̀ kádọ̀bálẹ̀ kátìrì lábọ́ bàtà kátì gbogbo ẹ̀ wọ́n sọ pé ìwà ojú tútù yìí ìwà aláìpọ́n wọ́n sì sọ pé ntọ́ bá lóun ọ̀bá àwọn èèyàn sí gan àwọn yóò gbogbo tì í bàbá sì sàlàyé tí ń jẹ́ sídìí àti tí ń jẹ́ ìtẹríba nínú ọ̀rẹ́ tí wọ́n kọ́ tọ́pọ̀ táwọn yẹn ni wọ́n gbọ́n ju bàbá dámọ̀ lọ sí wọn o bàbá dámọ̀ òfin tí wọ́n pàtó ti sọ. agbá ọ̀rọ̀ yẹn torí kó níbàámu sí àwọn àhàdí sọ lálàáfíà látọ̀gbà ní ẹ̀dùn sọ́nà tó ń kọ̀ fún ọ nípa akátẹ́. kódà káàfin mọ̀ àníṣọ́nà sọ pé lọ́wọ́ kóńtò ánìrọ̀ àhàdà ẹ̀yẹ sùdúrà àhàd tọ́ba tọ́kì pé tẹ́nìkan kó forí kalẹ̀ fẹ́nìkan ni obìnrin mi bá paláṣẹ yé pé kó forí kalẹ̀ fọkọ rẹ̀ ṣùgbọ́n wọn pa mí láṣẹ rẹ̀. ẹlòmíràn sọ pé ṣe bí kò rí ọkàlẹ̀ gbàngbàngbà báyìí torí àyà tó náà ọba ìlẹ́kẹ́ lọ́sọ́nù suratul Baqara yìí pé wọ́n ní kọlù bàbá sujada kí wọ́n wọlé kí wọ́n wọ ojú ọ̀nà yẹn sujada ó túmọ̀ yìí pé wọ́n bá ti wọ bẹ̀tẹ̀ kó forí kalẹ̀ hamdalillah ó sì túmọ̀ pé wọ́n bá fẹ́ wọ bẹ̀ fún ọ̀tẹ̀ ọ̀run wọn báyìí. wọ́n sì jẹ́ pé a pé báyà pé títẹ ọ̀run mi títẹ ọ̀run náà túmọ̀ kí ni ó túmọ̀ sí yàtọ̀ sí yẹn fídíò tó ń bẹ ń bẹ ní orí fóònù tíṣẹ́ẹ̀tì kamali mi sọ pé ẹni tó bá tẹ̀ fún yàn àtẹni tí wọ́n tẹ̀ fún wọn méjèèjì ojú orúkọ wọn ju ọlọ́run nínú tẹ̀sí irú pọ̀ níbẹ̀ níbà yìí gbọ́ àwọn kan lẹ́lẹ́ gbà fún wọn kí wọ́n gbọ́ bàbá ọ̀rọ̀ bàbá kàmáyé tí wọ́n sọ pẹ̀lú ọjọ́ orí tí bàbá ti dàgbà tán kì í ṣe pé lọ́dọ̀ bàbá bàbá sọ́ba nígbà tí bàbá ti ń lọ bàbá sọ ó ti tó wa báwọn àgbà àfa alẹ́ yorùbá ni wọ́n tó wá sọ ẹ̀ka tí òun kọ wọn àmọ́ aládùúgbò rẹ̀ dípò fún ọmọ ntọ́lọ̀ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba ti fẹ́ nìkan la ní fi wáyé lọ́wọ́ ètò ìwà ìdìsí tó bá la máa ṣe nínú àwọn yẹn ni kó o jẹ́ káàdì níbo wọ́n ti rí ìtumọ̀ sí tí wọ́n bá ní àṣà àwọn ni tó àwa sọ pé ìṣẹ̀rí àti ìgbé kíkí wá kíkí tí ìṣẹ̀rí àti wá yẹn ni làwọn ó sì tẹ̀lé torí pé ihun tó fi ẹ̀sìn ọlọ́run gbé wá gangan lè láàyè ọjọ́ wa ni Yorùbá bẹ̀rẹ̀ tó fi wá jù dẹ́ wọ́n tún ní afẹ́ ìdọ́balẹ̀ afá àkúnlẹ̀ yìí bí wọ́n ti rí nínú àṣà yorùbá gan pé ọkùnrin máa ń kúnlé ọlọ́run bá la ń bẹ̀rù tó dáhùn kò sí àánú tó máa tẹ̀lé kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n sọ pé wọ́n sí yẹn nìkan ah, dájú ọlọ́run ti arí nǹkan lórí dáadáa o torí bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ó sì jọ mí lójú náà nígbà tá a bá lè rí àwọn afáyín ká tẹ̀lé béèrè kí lè rí kákúnlẹ̀ yìí kátó bá lè rí gan bóyá náà ní pé kún lẹ́rù kán bá lẹ́rù ẹ̀rí ọ̀sọ̀ nínú ìgbésí ayé tiwa àwa máa ń wẹ̀rù ní ká tó ṣe ti tàbá fẹ́ sí kí n dé ṣe lẹ́yìn tó bá ní tọ́lá láàbíà dàrẹ́tì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn tẹ̀. ẹ dákun ẹ ti kára wọn ọlọ́run má ti àṣàṣì forí sáfá ìta ń kalà yín náà lẹ́ni àlọ́kọ́ o ìta ń kà tá ń kọ́ òun náà là ń tẹ̀lé yìí o kò sí ìfẹ́ ní tọ́ba màtí ọba lò torí ẹ̀rọ lọ́wọ́ ọba ìlẹ́jọ́ láti ṣẹ́gi láwọn àwọn yahood مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا sọfọ ṣe jẹ́ nìyí wọ́n kà ràn lọ́wọ́ ẹ dẹ́kun ràn mí lọ́wọ́ bí ẹ tiẹ̀ sí mú dáa pọ̀ mọ́ wa ká bó ṣe ṣe yìí níbi ọ̀rọ̀ aṣọ wọ́n bá ní pé àwọn ìmáàmù àwọn àwọn èèyàn àwọn òun ìṣe bẹ́ẹ̀ níbo ni wọ́n ti wá ní kíso kòtò kò sókè wọ́n ní kò sí wàhálà ẹ dẹ́kun mú mi lọ sọ́dọ̀ ẹ apá yìí ń tọ́ bá wù ẹ mú mi ọ̀dọ̀ rẹ̀ ẹ mú mi ọ̀dọ̀ apá tọ́ bó ṣe dọ́dọ̀ imam onítọ́ ọ̀rọ̀ kan lábá sọ́dọ̀ yìí ìyá tó bí mi lọ́mọ ọ̀gá kọ́kọ́ mi sẹ́yìn ọ̀rọ̀ kan lábá wa wọ́n sá sọ̀rọ̀ lórí ìfẹ́ mi tọ́ wọ́n sá jà dúdú àfa yìí wọ́n sá ti jà àfa wọ́n bá ti jà àfa tọ́ àfa ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́yọ̀ ẹ dákun àlámàrí ni ọlọ́run ti ọ̀dà lọ́wọ́ ìtọ́wájú òdodo nù ọ̀rọ̀ ni sọ fún wa torí pé tí ẹ bá ti sọ gbogbo fún wa lórí ọ̀rọ̀ yìí kò ti fẹ́ sínú ojú àti ti bẹ́ lọ́n wípé ẹni tó bá fọ́ sínú ojú tó ọ̀sọ̀ bá ṣe ń lọ fún anú àlámọ́lé kọ́lọ́n kọ́ bá wa fi tó ṣe yẹn sí òkùnkùn fún mùsàárì. ọba bẹ̀rẹ̀ sí ni kí àwọn arábàárí bí ọ̀rọ̀ àwọn arábàárí bí ọ̀rọ̀ àwọn arábàárí bí ọ̀rọ̀ afáàtẹ̀ bá fẹ́ kórí báyìí fún yẹn dákun ẹ̀sùn gbogbo tẹ́ bá fẹ́ à àbáni kó ẹni tó bá ah àfààní ah ah ó sì wo ó ti wo ìmúra ẹni yẹn ó sì mọ̀ pé tí wọ́n jà sínú ìyàgbé yẹn máa ń tètè lóye tí ó ti sọ̀rọ̀ papọ̀ ah hmm. lágbájá mo gbọ́ tó wí o ọ̀rọ̀ rẹ sì yé mi mo sì lè sílẹ̀ ṣùgbọ́n dàpọ̀ mẹ́jẹ̀ má lè bí ó dàrú. Ah. àfàṣẹ rí máa kágbára lójú débi yìí àjàtà àti débi yìí àlàyé ọ̀rọ̀ la fẹ́ ṣe kí ni o la fẹ́ gbọ́. Ah. mo gbọ́ tó wí ní àgọ́ yé sáàmà jẹ́ mọ̀lẹ́bí ọ̀dà o sáàmà jẹ́ mọ̀lẹ́bí ọ̀dà o láǹfààní. òtún wá dìde padà pé ayàwó mi ni àfà bóò ni ṣé mo ṣe rí ló ṣe rí kí ni ṣíṣẹ̀dí àti takò tí tí mo ṣe yìí ah. ṣé mo ń takò ọ̀yìn sọ ọ̀gbọ́n tí mo wí mo ní mo ti gbọ́rọ̀ rẹ yé ṣùgbọ́n má jẹ́ má lẹ́bi ọ̀dà. àmọ́ kí lẹ fẹ́ sọ sọ́dọ̀ tá a fà sọ sẹ́ni pé ọ̀rọ̀ afa gbé ó gbèsè pamọ́ ọ̀rọ̀ ti gbé náà pamọ́ báyìí o ọ̀gá mi ọ̀yẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí ńlẹ̀ yìí náà gbọ́ fún ọ sọ yìí sẹ́mi ọ̀ yìí pé àáfàá wọn fẹ́ máa fi òdòdó fọ̀hún fún wa ni ọyẹ yẹn wá sọ mo tún ní pé kó lè bá àmọ́kọ́ má jẹ́ ìrújú ni mo tún fi sọ pé kó wò mí subhanallah tó lọ́gbẹ́ bẹ́ẹ̀ bùkátà ẹ bùkátà kí ẹ mọ́rú àwọn èèyàn bẹ́ẹ̀ tẹ̀sí gbọ́dọ̀ tó fẹ́ sọ àwọn ẹ̀rí tí bá ń bẹ̀rẹ̀ lọ́wọ́ tó mẹ́rin wọn gbàtọ́lọ́ ní kí àwọn màláíkà kan forí kalẹ̀ fún Ádámù àti pé gbogbo àwọn táyì bá ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe kọ́ọ̀dù tó sì fi ní àná wọn ní náà ìmọ̀ àgbéraga òun náà lálẹ́ ẹ wọ ádámà nígbà tá màláìka tẹríba fún un hàn ẹ̀wọ̀n sì ga nípò ìbílẹ̀ ìsùn gbọ́tọ́ alóhùn sí ẹ̀wọ̀n tó sì jẹ́ ní sẹ́kẹ̀lì lónìí ìyẹn ọmọ yẹn má gba ìpè ẹ̀rí wọn ni ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì nígbà tí àwọn ọmọ àyà Yusuf wọlé sọ Yusuf kharru lahu sujjada. wọ́n gbólẹ̀ lẹ́yìn tó lọ forí kalẹ̀ khalas anabi ọlọ́run ní adama àwọn tó tún súnmọ́ lọ́run jù náà anabi ọlọ́run ní tani òun náà ni anabi ọlọ́run sì tún ní bàbá rẹ̀ ti anabi ọlọ́run ti wá sí kí ni ọkọ̀ kọ́ aláṣẹ fi kàmá ni fún anabi a ti mọ̀ pé sẹ́rẹ̀ ọ̀rọ̀ máa ń kọ̀wé lánàá ìlànà àwọn tó ṣáájú wa ìlànà wa ni tá a bá ti rí nǹkan tó tọ́ka lé lórí pé kàṣẹ́ nù ìlànà wa kìí ṣe ìlànà wa títí tá a fi rẹ́rìí yóò sọ fún wa pé kàṣẹ́ ìlànà wa ni sẹ́ tá a bá ti rí nǹkan tó tọ́ka lórí pé kàṣẹ́ kìí wá ṣe ìlànà wa títí tá a fi rí ẹ̀rí sọ pé kàṣẹ́ lọ́ní yàyọ̀ lẹ́lẹ́ ìlànà àmọ́ nù máa wọ ọmọ ìṣèlú tó fẹ́ kutiba aleikum siyam ọlọ́ọ̀lẹ́ yorùbá bó dodo wọ́n kọ irun ní ọ̀ràn yàn lé lórí kama kutiba ala alladhina min qablikum gẹ́gẹ́ bí wọ́n ti ṣe lọ́ràn yàn lórí àwọn tó ṣáájú wọ́n jẹ́ kí wọ́n tó ṣe ṣáájú wọn gbààwẹ̀ tẹ́lẹ̀ ọba wa bẹ́ẹ̀ nínú sírọ̀ ọlọ́run lónìí ọmọ tó ń fẹ́ sí tẹ́lẹ̀ ọba wa nínú sírọ̀ ọlọ́run a nígbà tàbí tí ọba wa látòrí ahánilẹ́bí sallallahu alaihi wasallam ànígbà a ní sọ pé torí báwọn kan ṣe síwájú tó bá ní kí yẹn tànẹ́bí ádámà ti tó wa tètè yóò sọ ẹ mọ́ àti oṣù yín ẹ tó gbà ní ìfún àwọn kan nínú àwọn ànábì tọ́lọ̀ ti rán síwájú tí wọ́n bá dẹ́bi nítorí sọ fáwọn àlùkò náà wọn ni pé wọ́n mú òkúta wọn fi wo ààyè ibi tẹ́bi yìí sí lára wọn títí tẹ́bi òkè jáde ó yẹ kẹ́yìn ò lè mú yàn náà torí lánàá àwọn tó ṣáájú lórí tẹ̀ ń kó mi sábà tẹ̀ mi sin gbogbo ibi tí ègbé wà lára yẹn tó bá dà fásọ wọn ó fi ọ̀bẹ gbé dànù ibi ò tún wúlò mọ́ tí gbogbo ẹ bá tiẹ̀ pamọ́ sí wa tí ìsìnkì fáàrù tọ́ fàtóbù ilà barikum faqtulu anfusakum dhalikum khayrun lakum inda barikum ẹ ronú padà lọ́sọ̀dọ̀ ẹlẹ́dàá ẹ para yín o eléyìí ló lóore fún yín lọ́sọ̀dọ̀ ẹlẹ́dàá yóò sì gbà ronú padà ní ṣé táwọn bá ṣe kíláàsì tẹ́wọ̀ bá ẹ fún ilé mú náà má ti wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin àwa tá à ń lọ bẹ́ẹ̀ ni ṣé n táà fi bá sọ̀rọ̀ ń bẹ lára wa kò sí títa bá tún dọ̀hùn sáàbù lòlò fọ́n àbá àdínkù lòlò fọ́n òlòlò láti fọ́n ìṣòro ti wà ìṣòro bẹ̀rẹ̀ àdàbà yìí ìwà àfikà àdàkà mójútó ẹ̀kọ́ wa ká sì gbójú ká gbójú ká gbóyà dáadáa lórí ìbúdó ká sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sàlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn ó ṣeé ṣe tọ́lọ́wọ́n bá kẹlẹ́ tó lẹ́kọ̀ọ́ ẹni yẹn sọ fún bàbá rẹ̀ nígbà tó rí bàbá rẹ̀ pé máa ń kúnlẹ̀ fún àfa àfọ̀ wọ́n ní àbóyè mo rí ilé tó ṣe pé ńṣe rẹ̀ máa ń kúnlẹ̀ fún àfa òní a ìsáṣì mú ṣá a ń ṣì máa ń ṣọ̀rọ̀ ṣọ̀rọ̀ ṣọ̀rọ̀ ni. àbò mo rí pé ẹ jù wọ́n lọ ẹ jù àfa wa lọ wọ́n ní ìmọ̀ tó nílà ń kúnlẹ̀ fún ètò náà ẹ wá wo tọmọ tí yọ fẹ́ sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ fún bàbá mi bọ̀ abu èmi náà ní mọ̀jú yín lọ ẹ̀ kúnlẹ̀ fún mi bàbá dorí kò tọ́ba jẹ́ mọ̀lẹ̀ kúnlẹ̀ fún ní ara wọn ẹ̀ ní mọ̀jú mi mo ní mọ̀jú mi lọ dáadáa ní ìsìwárí kẹ́ ń máa kúnlẹ̀ fún màlára sí nígbà tí jẹ́ pé mọ̀lẹ̀ yẹn máa ń kúnlẹ̀ fún bẹ́ẹ̀ bá kúnlẹ̀ yẹn tẹ̀ pé mọ̀lẹ̀ kúnlẹ̀ fún lára mi kékeré ẹ wàá máa kúnlẹ̀ fún wọn lára sí mi. bọ́dà bọ́dà ni wọ́n parí ọ̀rọ̀ kúnlẹ̀ àti di kájọ̀ balẹ̀ sí i. ẹ̀kọ́ ti ká bàbá lọ́gbẹ̀ẹ́ yìí. ìdí kan lọ́nà tó dáa kasi ní àwọn ẹ̀rí tó múnádóko kání lọ́wọ́ ẹ̀rí tó gbá músémúsé ìyáni lọ́wọ́ àfẹ́wòrú rẹ̀ lásán. àwa aláàtẹ̀ ní máa dààmú ẹ̀dá kò fẹ́ tó máa bá mi jà ẹ bá mi ọ̀rọ̀ Sheikh Adam ni ẹ bá mi tú ṣé mọ̀rẹ́ kàbí lẹ́mi àbádàbí tí wọ́n bá ti pè mí lọ́rọ̀ ọ̀rọ̀ fúnlẹ̀ méjì péré òun náà ni ẹ dákun agbọ̀n wò lẹ́yìn gbà pé ó pé lọ́dọ̀ mọ̀rẹ́ kàbí ni táyà ádámà sáfà ni lọ́dọ̀ yẹn adé sáfà ẹ̀ka òní wẹ́hà kọ́ mi yẹn tẹ́ ẹ bá ti gbà ẹ̀ máa lọ bí tẹ́ ẹ bá fẹ́ lọ àwọn àgbà tó lè tọ́wọ́ ti gbọ́ ó ti wo fídíò ṣe tàmánì ni wọ́n sọ pé ẹni tó tẹ̀ fún àtẹnudí wọ́n tẹ̀ fún wọ́n jọ dòrò jọ wájú ọlọ́run kátó wá pẹ́ni tó dọ̀bálẹ̀ tán yányán bí bàbá tó ṣe wí ni kátó kọ́ dọ̀bálẹ̀ tán yányán tafsiri suratu Maryam ètò Ibrahim ti sọ pé yá abati yá abati ọ̀nà ti ọ̀nà ti sọ̀rọ̀ yín bẹ lórí fóònù fẹ́ni tó bá fẹ́ gbà tó láwùjọ tó wá ká àwọn méjì yẹn náà lọ́ gbajúmọ̀ jù téèyàn bá ti categorize sára Markazi ntí Sheikh Adam sọ fún wa ti tó wa nígbà tó ní bàmú sílánì ntí Sheikh Kamali sọ fún alágbèbè àdàbí ó ti tó wa nígbà tó ní bàmú sílánì khalas àníwá làbẹ ẹ̀kọ́kọ́ fáìtì ádámà náà bí ẹ bá padà dé ẹ máa padà sórí tiwa tó náà wà tó ní àwọn míì tuntun kún rẹ́rẹ́ ju ti ádámà lọ. bó ti jẹ́ mi nǹkan lè wà fún ní àtọ́jú àti àti dáadáa rẹ̀ lọ́kùtà rẹ̀ هل مثلا من تعريف نعم Thank you. Ah. àkọ́kọ́ ni wípé tí wọ́n bá ti kọ́kọ́ fura wípé àwọn àyà sì ti máa mọ̀ mọ́ fún mi ti pọ̀ ọ̀dọ́ àǹfààní kò sí máa máa mọ̀ yẹn nílé ọkàn àwọn tó ti kàlẹ́ pẹ́ wọ́n rí pé àwọn bí àwọn ẹgbẹ́ tó bá tó báyà bẹ̀ tó yára ní jẹ́ kí káyà yẹn kọ́ máa tètè ń gbé fòfò ẹni tí mo wí lẹ́yìn ọjọ́ tí mo wí lẹ́jọ́ kejì ẹ̀ka mọ́ máa dàkẹ́ pé kí ni mo mọ̀ pé bóyá ó ṣe kíkẹ́ má fura sí agbègbè yẹn fura sí ẹ̀ bá fura sí agbègbè yẹn kàkà báyìí ìsirani tàbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ kókó fẹ́ kó máa kára èso ní ti bẹ́ẹ̀ máa gbé fò èso tó ti ní wọ́n fi ń tọ́ wọn torí ẹlẹ́ni ìfọ̀lẹ́ jáde jù sí ló wà ní ìfọ̀lẹ́ jẹ́ tó tọ̀ ìta bá ti máa ta máa ta kí tó tí ń ká àdúgbò fún yẹn ó sì máa wúlò yóò sì mọ̀ pé ẹni tí sì ń jẹ́ màmú wa tó ẹni tó pé kò sẹ́ni kankan tó ti tó kò níbi tó pè sí o ha ọ̀rọ̀ àsọlẹ̀ ní táwọn ìṣinṣin ọba ti ní ìtumọ̀ èèyàn yẹra èèyàn yẹra torí yóò ti máa di pé èèyàn máa gbé àyà tí ò sílẹ̀ gbé àyà kan ẹ máa gbé síra wọn gbogbo ọba kọlu yóò máa kọlu ra wọn ìtumọ̀ pé ó tó lápẹ̀rẹ̀ ní ìsọ̀lẹ̀ lọ jẹ́ pé ibi tọ́lọ̀ ti sọ̀rọ̀ kẹ́ ń sọ̀rọ̀ báyìí lọ́kàn lọ gbé ti àwọn ẹni náà lọ́ba gbé sí yọba lọ máa sọ fún àwọn yọba máa pé àwọn bàbá ẹ ti ń bá ọ̀rọ̀ tí ń fọkàn bá wọn mú lọ yóò kàn wípé á ah, ọ̀rọ̀ yóò so papọ̀ máa kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì á ah, sí pé àwọn ẹni àjẹ́ náà ló tún padà jìyà náà báyìí owó le wọ́n sọ̀rọ̀ àti ẹ̀yìn bá ti pàṣẹ ìdí tí sọ àwọn tó ń sì já wọn jẹ máa tàbá wọn kọ̀ọ̀kan tí èèyàn lè fi hàn ẹbí lágbájá mo rí pé bá pàdé sí wọn ti sínú tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ báyìí ní tọ́ka ní ìtàn lágbọ́n rẹ̀ ah sùhánù lọ. ṣé ilé òfin tí mo ti sọ lópé lórí lójú ti mi ẹni tí mo ṣe fún mọ̀ yìí pé tẹ́lẹ̀ kan bá gbàgbé á ṣe kí ni o àrùn wọn létí ẹni tó gbé orí ju ìmáàmù wa lọ́wọ́ ṣẹlẹ̀ sí ìlànà ìbọn Muhammad èmi náà ń gbàgbé bẹ́ẹ̀ ṣe ń gbàgbé fẹ́yìí dáadáa sí tí n bá ti gbàgbé padà tìrú ni ọ̀nà mi létí torí tí òdì kan wọn ànàbí létí wọn lè mú alẹ́ pé bọ́yọ́ tó ti di ara ẹ̀ padà tó tún ti sọ mí kalẹ̀ padà sáàyè yẹn fún ìbáni sọ̀rọ̀ sọ pé tí n bá ti gbàgbé ọ̀nà mi létí èmi tí wọ́n sọ fún mọ̀ náà létí mélòó lèmi náà rí hànú rẹ̀ wọ́n ní tóbi ju gbogbo bá a ti ń wú yẹn lọ à ó tún sọ wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún wa kátó wá pé mi tó sì tó sì bí lọ ìbọn bọ́ sí agbègbè pé ìkéde náà rí hádìẹ tó tó tẹ̀léra wọn ni sẹ́ni náà bá bọ́ bómi tẹ̀sẹ̀ bọ́ra wọn àánú ọlọ́run náà rí gbà sọmọ pé àtúnwọ́n náà parí à àròpọ̀ ń ṣe gàrú ó ń bùgá lé máa lórí mi àròpọ̀ ìjọra ẹni lójú mi àròpọ̀ ìgbéraga ni àti sí ìgbéraga o torí tó ti gbọdọ̀ sọ bẹ́ẹ̀ ni pé kó àwọn náà olùmọ̀ kọ́ràn yẹn lọ́jọ́ lórí àwọn káwọn náà bá rí pé wíwẹ̀ sílẹ̀ wọ́n ṣàtúnṣe lọ́nà tó dáa ẹlẹ́ẹ̀kejì o tún lè gbé èrò burúkú tí wọ́n rò nípa rẹ̀ o lè gbé kó ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n tún lè láǹfààní láti mọ tẹ́tí gbọ́rọ̀ míì lọ́dọ̀ rẹ̀ so ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé tí wọ́n bá lákèésì wọ́n fẹ́ pè ọ́ síra yìí sí ikú ọ̀nà òkè wa nígbà tẹ́ ń ké wa tẹ́lẹ̀ rárá ni wá nígbà tẹ́ òkè wa má lára jẹ̀ wá kéèké ìyẹn òun fìtínà ló jẹ́ kánú àmọ́ bá ń lo sísí bẹ́ẹ̀ kára ọ̀ olùwakọ̀ mọ́tò ọkọ̀ èrò làwọn wà kì í ṣe olùwakọ̀ èrò àwọn afẹ́ gbéyàn sí mẹ́sìn aláti bá àwọn lọ́nà tó dáa tí ò ní ní ààyè kankan ní mẹ́sìn wa wà ọlọ́run tó ara rẹ̀ náà ọgbà ìbéèrè kankan rẹ̀ ká sí ìfọwọ́ bó ti bá kan. ẹ̀rọ kan náà tọ́lọ́jọ́ ti lọ méjèèjì ọ̀ya béèrè bàbá yìí. رضي الله تعالى ما صعب alákọ̀ọ́kọ́ ń pààrọ̀ ààwẹ̀ ọjọ́ mẹ́sàn-án tó ní inú oṣù lòṣìjà kò kọ́kọ́ sí àbá àtàkàkà tí ó sì àtakò kádáwẹ̀ ní tí ìkọ̀kọ́ yìí ìrìn o tuntun rà yìí sí agbègbè tí ọ̀rọ̀ ó ti máa wá látàkò rẹ̀ ọ̀tọ̀ ni torí inú jumlatu a'malil khayr òun làwẹ̀ wà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tó gún régé jù lọ́dọ̀ àwọn olùmọ̀ fún hadith ibn abbas yẹn gàgà pé ma min ayyami al-amalu salihu fihi ahabbu ila Allah kásìsì olóore àti tá a bá yọ àwẹ̀ kó nù musamman al-amalu khairu lóko tá a bá ti lè yọ àwẹ̀ tí àwọn òsínú sẹ́ olóore o ṣe àyíṣe a sì yọ tilawatul Qur'ani náà kó bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni a gbogbo àwọn nǹkan táwọn yọ kó yọ pọ̀ ṣe báyìí nìṣẹ́

òun náà ni hadithu Burayda tó wá látọ̀dọ̀ ìyàwó rẹ̀ látọ̀dọ̀ apáta àwọn ìyàwó àni òun náà níbi kánà èso mu títí hàn lè fi ìjà ìtumọ̀ méjì wọn fún àwọn kan tó sí àtàṣẹ tí wọn kan sì tó sí títí àfi mẹ́sàn-án náà pé títí mẹ́sàn-án ni pé kìí ṣe ẹ̀kẹsàn-án tó sí báyìí sí i sọ àlùmọ́hìn àwọn ọ̀rọ̀ yìí ń wá nítorí pé nǹkan jẹ́ àwẹ̀ nínú musamman àmàlù lọ́fẹ̀ẹ́lì ọ̀hán sẹ́nìkèlè òsì ìfẹ́nìkan sọ pé wọn ò gbọdọ̀ gba àwẹ̀ yẹn ta orí kàkàkà pé èèyàn ò gbọdọ̀ gbà kò sí sísè báyìí sí àwẹ̀ sì ní lásìyàmá nínú àwọn ọjọ́ tó yẹ pé àwọn nàfàhàtò rahman tó bẹ́ńtà yìí nínú tí yẹn lásìkò yìí tí ò sí náfíù pé kò sí nǹkan kankan tó lè ṣe náfíù ká gbá àwẹ̀ fún wa nínú rẹ̀ lápèjọ sìkà bẹ́ẹ̀ fẹ́ ká má ṣe pẹ̀lú rẹ̀ ọ̀bá àwẹ̀ lọ kò sí nínú rẹ̀ ìdíyàní tí yẹn bá dúró lórí hadith ní àbáṣe ti tó yàn náà lórí àlámà lè ti bẹ́ẹ̀ títí báyìí tó ètè yìí tó jẹ́ kókó nínú àlámà yẹn gbogbo àwọn olùmọ̀ náà kó ọmọ fìmọ̀ náà yára wọn ní ìmọ̀lù níbẹ̀ náà ìgbà sì máa rí pé kò kankan tí ó sì náà fi hàn pé títà bá gbàwẹ̀ ń bẹ àkọ́kọ́ táwẹ̀ ni ò ní bàmú sẹ́sìn wọn ò yí òtí rẹ nìkan kan tó sọ ní gbogbo àwọn olùmọ̀ so ibi tí wọn dúró ni pé sànẹbí ìgbà sànẹbí ìgbà ìyapa méjì kan gba lọ́dọ̀ àwọn tó ń jólúmọ ní irú ẹ náà lè máa ṣẹlẹ̀ dáadáa ọkọ tí irú ẹ ń ṣẹlẹ̀ nínú àwọn ààyè lóríṣiríṣi nínú àdéhìí ojú ẹ̀yìn sí ànẹbí ń tọ ọtọ lóru ọtọ lóru ìyàwó àyíṣà sọ pé tọ́ bá sọ fún ìpàdé ń tọ lóru ẹ gbọ́dọ̀ gbàgbọ́ àfa wa òdẹ́gbọ̀n ọmọ ìyàwó ní síra níbi alẹ́ hadi ní hadi yóò ànábì tí wọ́n mọ̀ nìyẹn ṣùgbọ́n ti àfa wa eh, zẹ́fà mayama ni wọ́n máa fa alẹ́ rúbìyà lórí tó khalas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àlámọ̀ yìí ilé yìí sì nǹkan tí yẹn máa gbà tí yóò fi pé wù pé àbí òun náà fẹ́ gbé iná jáde kan tuntun jáde fáwọn àfa wa tó sọ̀rọ̀ tuntun kan rárá téèyàn bá ti kó gbogbo ọ̀nà tó gbọ́ tí wọ́n sọ papọ̀ ẹ̀rí pé kò sẹ́ni kankan tó bì dànù bí ká máa sọ̀rọ̀ kóbìnrin ogojú nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀kẹ́ lọ́sẹ̀ rà fà kásọ̀ sọ pé kò sí ní ẹ̀sìn nínú àfà àsùnmọ̀ kò sí kò sí kò sí sí àpampa pé pé ìfẹ́ sìn kò sí àpampa pé ẹ̀sìn ni kò sí àpampa pé ẹ̀sìn ni ẹ̀sìn ni gbogbo wọn gbà sí. níbo ni ìyapa ti wà ìyapa kó aláyẹ pé sọ́ràn àyàn wá lọ́jẹ́ àbí kì í sọ́ràn àyàn sálásì. téèyàn wá sílẹ̀kùn kalẹ̀ lẹ́nìkan kọ́kọ́ pé sẹ́kàlẹ́ bá ní sọ pé kì í ṣe ọ̀ràn àyàn ìyẹn ni pé àwọn sọ pé sóbìnrin tí ọba bò wọ náà bíi kò ní í wọná tá a bá lè tọ́ sọ pé yọ wọná aa àti dọ̀nà yẹn tí ọ̀ka ṣiṣẹ́ rí ẹ̀jẹ̀ àgbà ìgbé súnà tó kápá rẹ̀ ẹ̀gbọ́n wọn ṣe tíra lórí rẹ̀ bàbá dà tún ṣe àrọ́ndò mọ́fóhìm mọ́fóhìm fẹ́ni tó tún ṣe wọ́n tún fèsì ní ìpadà lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn ṣe rí nìyẹn ìdí àbá fi lẹ́nu kẹtù sọ pé obìnrin ọ̀gbọ́dọ̀ pé wíìsì àwọn obìnrin àyìnká sóńtọ̀ tó bá pẹ̀lẹ́ ló súnà nǹkan sí o nǹkan sí torí kan tó lórí àwọn obìnrin tí wáyé lọ wọ́n lò ó sì wúlò fún wọn tóbìnrin tiẹ̀ tó bá sí ní ajá tàbẹ́ fún ara rẹ̀ lówó lóbìnrin tiẹ̀ ọlọ́run sì fún ní kápá ọmọ ọ̀nà kápẹ́ kọ́lọ́run bá ilé kẹlẹ́ fún ọ láǹfààní rẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ mi ti ò pé àfikóbìnrin òun náà bọ́ sí ní ìdánilẹ̀ àmẹ́ wọ́n ta kòró bọ́ sí àárín ibi iṣẹ́ tọ́kọ̀sọlẹ̀ sí ibi tí sámẹ́ǹtì iṣẹ́ tó ti gúnlẹ̀ òun ọkọ òríru iṣẹ́ bẹ̀ sí o ṣùgbọ́n fẹ́ kí ìyàwó wọn ṣe tilẹ̀ kọ́ lọ. sọ Eh, asaru fi afa wa abdullahi umar umar umar lọ sí nafila ní etí ní etí ká asaru yẹn náà ṣùgbọ́n kakọ́ bá ṣe bẹ́ẹ̀ nǹkan amadu sọ̀hábì tí nǹkan rúbá wa awo sí nǹkan rúbá látọ̀dọ̀ àwọn sọ̀hábà ẹgbẹ́ rẹ̀ tí ọba sí asọ̀pẹ̀tọ̀ àti pé níbi tó ṣe bẹ́ẹ̀ sẹ́mi pé aṣẹ́tù náà sì hifsan ala sunna abdullahi ibn abbas ibn umar radiyallahu ta'ala anhuma ìṣèlú àyẹ̀sìn àti ní àtìjì náà sẹ́mi pé ọ̀pá ní dáadáa lé wa lórí. فقد الوالد سو الله تعالى أعلى وأعلى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وتعالى سبحانك الله إن شاء الله تعالى